àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam àwọn sàhábà rẹ̀ àwọn tàbí'ún àwọn tàbí'ú tàbí'ín abẹ́ ọlọ́wọ́n bá kó fi kẹ́yìn kó fi kárí gbogbo wọn bákan náà gbogbo àwọn àti aláǹfààní láti gbọ́dọ̀ akẹ́wọ̀n kúrò gbọ́dọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tafsir al-Qur'an tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kàlẹ́ ní òun ni <clears throat> àyà ọgọ́rùn kan àti àádọ́ta àti mẹ́rin yẹnìkí one fifty four náà ni a kàlẹ́ ní àmọ́ síwájú kí a tó débi tí a kà ní òní sọmọ ní àkíyèsí àbíkí n sọ pé wọ́n pe àkíyèsí pé. So, aya tí a kà ní àná tí ń ṣàlàyé nípa asọ́bùrù wàsálà ipe nípa ìrun àti nípa sùúrù ipe nǹkan lálá ni tí ìyẹn máa fi ń gba orí lọ́dọ̀ ọlọ́run ọba làfiwáwò pé n tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ irun yìí bí kò bá dáa kí àlàyé kó wáyé lórí rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìrun kíkí ọ̀pọ̀lọpọ̀ kan ń kírun kìí ṣe pé bóyá wọn kí ní kí pé báwo ló ṣe wá láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ẹlòmí ń kí bó ṣe bá tí àwọn wọn ṣe ń kí láwùjọ kọ́dà ẹlòmí ń kí ní ìkíboṣeba nínú mọ́gàbí tí ń lò èrò lápèjúwe a máa ń sọ pé ní West Africa ipe mọ́gàbí malikiya náà ni à ń lò yẹn ni pé maliki ni à ń tẹ̀lé bẹ́ẹ̀ sì ni tí a bá níyàn ń tẹ̀lé mọ́gàbí kan àbí kí mọ́gàbí yẹn kọ́ máa bá ìlànà nábì sallallahu alaihi wasallam mu kọ́ máa bá hadith nábì mu níta bá ti rí pé ó yapa nínú madahib tó bá ti yapa hadith nábì sallallahu alaihi wasallam á ju madahabi yẹn lẹ́nu mo fẹ́ mú àpèjúwe kan wá nínú nǹkan tí àwọn èèyàn ń kà nínú tírà tó ṣe pé kìí sallallahu alayhi wa sallam òun ló ṣàlàyé rẹ̀ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun nínú mọ́dàbí ẹni pé nínú mọ́dàbí malikiya bóyá nínú lálàrí àbí àṣìmáwí láhìl àlàkádọ̀rí àbí àṣìmáwí ó sọ pé tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ìrun ipò tó bá ṣe takbiratul ihram tán ó ní wà yuqra'u ad-du'a akọ̀kẹ́ tó máa ṣàdúrà náà lẹ́yìn ìgbà tó bá ti ṣe takbiratul ihram yẹn ni pé kọ̀dá kí o tó ṣàdúrà kankan ma síbẹ̀sì nínú súnà nàbì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn tako súnà ọ̀tako súnà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá ti tẹ́ bá ti ṣe takbiratul Allahu akbar alhamdulillahi rabbil alamin ọkọ̀ bẹ̀rẹ̀ kí n bẹ̀ náà ni so tẹ́ wá rí ẹni tó ń jẹ́ oní súnà tó ń bá ṣe Allahu akbar tán takbiratul ihram yóò tún dúró yóò dúró yóò ṣe àwọn àdúrà kan sórí eléyìí ó yẹ kí wọ́n wádìí ìpẹta ló wá ráìtì so nínú wádìí èyí ó rí pé tí mọ́déhà òun ló rọ́ǹkì tẹ́ntì ń dá ẹni tí bá ti tẹ̀kọ́ tó rọ́ǹkì torí anabi sallallahu alaihi wasallam kìí kírun báwọn so síwájú kí n tó máa bá ọ̀rọ̀ yẹn lọ sọ̀rọ̀ bí nílá ta'ala ká gbọ́ qira'atul Qur'an bí tá a sì bẹ̀rẹ̀ lónìí wala taqulu liman yuqtal fi sabilillahi amwatun bal ahya walakin la tash'urun. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تسعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أذابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلاة من رب أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن صفا والمروة من سعاهر الله فمن حج و... فمن حج البيت أو التمر فلا جناح عليه فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni pé ọlọ́wọ́ bá ní ẹnu ọwá ìrànwọ́ lọ́dún ìní ọlọ́wọ́ ọba bisaburi wassala káàrọ̀ra ṣàlàyé ní àlàyé àfẹnusọ nípa ìrun mọ́sálánà wípé ojúṣe gbogbo mùsùlùmí ni tó bá mọ nǹkan tí òun wá ṣe láyé o láti lọ lè wádìí pé báwo ni annabi sallallahu alaihi wasallam báwo ni ṣe máa ń kírun ẹni pé ní àyàn ọlọ́wọ́ bá dìídì la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ni wípé gbogbo nǹkan tí bá ń jẹ́ ìṣòro yín ntẹ́ lè máa fi yanjú rẹ̀ òun náà ni ìrun kíkí ìrun kíkí ni mo fi dá ọ̀rọ̀ kan lánàá mo fi dá sàkán pé nǹkan tó ń wá lọ sí Sokoto ń bẹ ní àpò ṣòkòtò rẹ̀ àmọ́ kí nǹkan yẹn kó tó lè jẹ́ pé ń bẹ lápò ṣòkòtò yẹn àfi kéèyàn ó kírun yẹn gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe máa ń kí anabi ní sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun yín gẹ́gẹ́ bí èmi anabi sallallahu alayhi bí ṣe máa ń kírun tí anabi sallallahu alayhi wa sallam tó bá anabi sallallahu alayhi wa sallam yóò wo gbogbo sáfù sódó dédé sí kò sí wọ́gọ̀ ọ̀gọ́n bẹ́ẹ̀ kódà àwọn sàhábà wọn ròyìn anabi débi pé inú àwọn ọ̀rọ̀ tánàbí máa ń sọ anabi ò ní sawu sufufakum ipe ẹ̀tọ́ yìí kó ṣe dédé dáadáa wala takhtalifu fatakhtalifa qulubukum ẹ má japa yẹni pé ẹ má tó sáfù ìjakujàku fatakhtalifa qulubukum kẹ́mi ọmọ wa dìbẹ̀ pé ọmọ wa ẹ̀mí ọmọ kẹ̀yìn síra wọn yẹni pé ara tí máa ń fa dàrúdàpọ̀ nínú àlèhùnmá nẹ́bí sallallahu alaihi wasallam òun ni pé àyìnbá tó sáfù dáadáa tí ó kó ìkórìíra sínú ọkàn àwọn ẹmọ ènìyàn ni anábì máa ń kí àwọn èèyàn nílọ bẹ́ẹ̀ sùlẹ́yìn gbàtí sáfúwá dúró tán anabi sallallahu alayhi wa sallam yóò bọ̀ sí ibi tí ń kírun yóò bọ̀ sí wájú anabi yóò sì takbiratul ihram ìtumọ̀ tó yẹ takbiratul ṣe dédé etí rẹ̀ àbí ṣe dédé èjìká rẹ̀ bákan yẹn yóò náwó yẹn síwájú kébìlà àtẹ́lẹwọ́ rẹ̀ yóò dájú kọ kíbla nìkan pé yóò da etí ọwọ́ kọ etí báyìí ànábi ọ ìsì ọwọ́ sọ kankan kíbla báyìí ni so inú kó wà ní dédé etí rẹ̀ àbí kó wà ní dédé èjìká rẹ̀ lẹ́yìn ìgbà tánà ìbá ṣe lè tọ́tù sí Allahu Akbar wàyẹ́ sùkútù kọlìlà ní ànábi ọwọ́ adákẹ́ ọ̀kan náà sọ̀hábà olúwa bí ànábi sallallahu alaihi wasallam ń pè rọ تسقط بعد الإحرام ماذا تقول في يا رسول الله بأبي أنت وأمي قل مولك والنبي تباس تكبيرة الإحرام يتا ومن داك كن انك تو منوي النبي واشا لا يفقي أو انك تو منويني اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرك والمغرب eléyìí ni wọ́n ń pè ní du'aul istiftah àdúrà tá a máa fi ń bẹ̀rẹ̀ irun àdúrà ìbẹ̀rẹ̀ irun àwọn àdúrà yẹn pọ̀ ìtúbà wùlà náà sọ̀rọ̀ sọ́lá máa ń mú níbẹ̀ níbi mi ànábì ó ní pé ìwọ̀n tó sọ nígbà míì wípé ẹ̀m ní Allahumma. إيه، اللهم باعد بيني وبين طبقتيان موك عليك دامين يوني سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سو لين بتواصل يا سان ني يوسف وابر لاتماكي ابامي وانكي اني وجهت وجهي لله فطر السماوات والارض حنيفا مسلما وما انا من المشركين so lẹ́yìn ìgbà tó bá ṣe àwọn ìyẹn tán ìgbà míì ìyẹn pé tó bá wù yẹn lè mú nínú àwọn ìtìmọ̀ kàkalẹ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni pé allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'idta bayna al-mashriq wal maghrib kí lè sọ pé ọlọ́run lémi jìnnà sí ba'id bayni wa bayna khataayaya bí ẹ̀ṣẹ̀ jìnà sí mi gbé èmi náà jìnà sí ẹ̀ṣẹ̀ kàmá bá àdìtà bayna al-mashriq wal-maghrib gẹ́gẹ́ bí ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn bá ṣe jìnà síra wọn ẹwọ àdúrà nígbèmí ànábì ni Allahumma naqqini min al-dhunubi wal-khataya kama yunaqqa ath-thawb al-abyad danas ànábì ni ọlọ́wọ́ fọ̀ mímọ́ níbi ẹ̀ṣẹ̀ fọ ogun ẹ̀ṣẹ̀ mímọ́ gẹ́gẹ́ bí aṣọ funfun bí ẹ̀ṣẹ̀ máa ń fọ ọmọ tí ó kò níbi ìdọ̀tí kangakanga so àwọn nǹkan tí anẹ́fẹ̀ lọ́sọ́lá náà ń wílé léyìí so àdúrà tí wọ́n kọ́ ṣe nù àmọ́ nígbà tí bá ń wí yẹn yóò ra máa jẹnu wúyẹ́wúyẹ́ ni kìí ṣe pé yóò máa pariwo wí so náà fi bí anábì pé kí máa ń wí anábì fún wa ṣàlàyé nǹkan tí máa ń wí fún wa so eléyìí ni àkọ́kọ́ lẹ́yìn ìgbà náà èyàn ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ suratul fatiha suratul fatiha yẹn èyàn ṣe bismillah àwọn bismillah ètò èyàn ṣe èyàn ò ní wí bismillah yẹn jákè nígbà tó ṣe allahu akbar ọwọ́ sọ pé ọwọ́ kàtà pé allahumma ba'id bayna qatawiyaka wa ba'dina al-mashriq wal-maghrib allahumma naqqina dhunuba wọ́n ní sọ pé bismillahi rahman rahim alhamdulillahi rabbil alamin la ntí ọkàn kọ́kọ́ já lẹ́nu yẹn ó sì bismillahi náà jẹ́jẹ́ bí a ṣe ṣe títí istiftah yẹn lè yóò ṣe bismillahi náà jẹ́jẹ́ sòtòrí abubakar siddiq eh, abu rira olóhùn kí lẹ́yìn abubakar siddiq òun kí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam àti umar àti gbogbo àwọn sọ̀hábà ó ní táwọn kọ́kọ́ máa ń gbọ́ lẹ́nu wọn tán bá fẹ́ kéwú jákè òun náà ni alhamdulillahi rabbil alamin yẹn ni kó bisimilahi yẹn ọmọ ń ka jẹjẹ ni sòtí yẹn bá di pé wọ́n ti takbiratul ihram tán ọwọ́ yẹn igbá lè yóò gbélé yóò gbé ọwọ́ máa yà. sùn pẹ̀lú kí gbọ́wọ́ láwọ́ wà láyà fi máa ka duawul istifta àti mọ̀sọ́lẹ̀ kan yẹn o yọ káwọ́ sáyà ni gbogbo tí bá ń káwọ́ sílẹ̀ kírun ẹni yẹn ń kírun bá nàbì sallallahu alaihi wasallam òṣèrán o ànábì ò kírun bẹ́ẹ̀ rí láyé ànábì ò kírun kọ́ da ọwọ́ kalẹ̀ kọ́ máa kéwú kọ́ wá da ọwọ́ kalẹ̀ umirna fi salatina bó ṣe gbéra ni pé umirna an nu'ajjila sahurana an nu'ajjila futurana wa nu'akhkhira sahurana nínú gbogbo àwọn ànábì ọlọ́run tá a bá gbàwẹ̀ wọ́n pa wá láṣẹ ká tètè máa sínú nínú gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n máa ń tètè sínú tá a bá ń gbàwẹ̀ lẹ́yìn náà wa an naj'ala yaminina ala shimalina fi salatina. bákanáà ọlọ́wọ́ bá pa ogun àwọn ànábí ọlọ́wọ́ bá láṣẹ tá a bá ń kírun a máa ń gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa ni ṣe sọ̀rọ̀ so eléyìí jẹ́ ká mọ̀ pé àṣé èèyàn máa ń ka ọwọ́ sí àyà ni bákanáà ànábì ń kírun níjọ orí ọmọ kan ń kírun ọmọ yẹn wá gbé ọwọ́ òsì wá gbé lé ọwọ́ anabi sallallahu alayhi wa sallam ó wá tú ọwọ́ rẹ̀ yẹn ó wá ní kó gbé ọwọ́ ọ̀tún sálẹ̀ kó gbé ọwọ́ ọ̀tún lé òkè rẹ̀ sèré ó túmọ̀ sí pé ọmọ òun ṣe àṣìṣe pẹ̀lú gbígbé ọwọ́ lé ọwọ́ òsì lé ọwọ́ ọ̀tún anabi sallallahu alayhi wa ṣàtúnṣe rẹ̀ sèré jí ká mọ̀ pé àṣeyìn kírun kí ọmọ da ọwọ́ kalẹ̀ tẹ́ bá bẹ àwọn ẹlòmíì pé kí ló tẹ̀ ń da ọwọ́ kalẹ̀ wọ́n lè ní màlìkíyà pé mọ́ màlìkíyà dáwọ́ kalẹ̀ àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ni mọ́ màlìkíyà kì í da ọwọ́ kalẹ̀ láti máa fi kírun ṣùgbọ́n ni pé àwọn tí wọ́n wá lẹ́yìn mọ́mù màlìkí náà mo fi sọ pọ́rọ̀ mazhab lẹ́ẹ̀kan kọ́dà kíní mẹ́tọ́ gbọ́dọ̀ yé wa tó bá ní mazhab màlìkí ó yàtọ̀ sí ìmáàmù màlìkí school of thought imam malik yóò yàtọ̀ sí imam malik gangan àìmọye nǹkan tó pé imam malik ò kìí ṣe tó pé madhabi rẹ̀ ni wọ́n ti dá kalẹ̀ àwọn tó wá lẹ́yìn rẹ̀ náà wọ́n dá kalẹ̀ tó pé tẹ́ bá trace lọ́rọ̀ imam malik ẹ rí pé nǹkan yẹn tako ti ń bẹ nínú muwatta imam malik gangan sọ agbọ́dọ̀ mọ eléyìí náà sọ wọ́n ni pé èèyàn kàó sáyà èèyàn sì bẹ̀rẹ̀ sí ní ka àwọn kéwù tí mo èèyàn ka suratul fatiha èèyàn ka pẹ̀lẹ́pẹ̀lẹ́ subakana hadisi ń bẹ ikú anabi sallallahu alayhi wa sallam suratul fatiha rẹ̀ ti máa ń kà anabi máa ń kà ní aya kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kìí kà papọ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin a anabi kabaun wala anabi máa ń kà kọ́ra yóò máa aya kọ̀ọ̀kan bí kí ni alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين أريكي عندك نبي آية كوكا آية كوكا سبحان النبي صلى الله عليه وسلم بشي من كان تبا كاتا وغغا تبا غير المغضوب عليهم ولا الضالين أنا بقى سوى آمين so táwọn sọ̀rọ̀ bá gbọ́ àmì làwọn ló tó ṣe àmì lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó ní idha qala al-imam idha qala al-imam idha ammana al-imam fa aminu tí imam bá ṣe àmì tán kẹ́yìn ó ṣe àmì tẹ̀yìn náà so bá a ṣe máa ń ṣe àmì pẹ̀lú imam nù lẹ́yìn gbàtà bá ṣe àmì tán so gbà náà wọ́n ṣe wá bẹ̀rẹ̀ sùrọ̀ tí yọba kàlẹ̀ sànẹ́bí sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé sùrọ̀ tí yẹn bá ka pàtàkì tó bá pé yẹn ni ìmáàmù yẹn nìyẹn sáwájú kí wọ́n máa ka tí ó máa ní àwọn èèyàn lá nínú sùrọ̀ ọ̀rọ̀ aka yìí tó pé yóò jẹ́ káwọn èèyàn kọ́ lálàáfíà tí kò ní pẹ́ anẹ́bí sọ̀sọ́lá nítorí pé àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n lè jẹ́ ẹni tí ó ń bẹ lára wọn tó pé ó wík ẹni tó pé níbi tí ń lọ tí ń kánjú ń bẹ lára wọn sùlọ́dọ̀ ìfìrí kẹ́ wọn mọ̀ kírun pẹ́ kí wọ́n mọ̀ pẹ́ lórí kéwú kíkà ṣùgbọ́n ìgbà táwọn ìbá ka sórọ̀ tán anabi sallallahu alaihi wasallam yóò rúkú kó lọ sí rúkú yóò ṣe Allahu akbar yóò sì gbọ́wọ́ sókè yóò gbọ́wọ́ sókè yóò ṣe Allahu akbar yóò lọ sí rúkú bàtú bá rúkú anabi ò ní dorí kulẹ̀ kò sì ní gbé orí sókè níbi rúkú bóyá ni pé anabi yóò wà ní yóò nà yóò wà ní yóò straight ni yẹn pé anabi yóò tọ́ ni pẹ̀lú rúkú rẹ̀ tó máa ń rúkú so bí anabi sọ̀rọ̀ sọ́lá ṣe máa ń rúkú nìyẹn so lẹ́yìn gbà lórí rúkú yóò mọ̀ wá ṣe subhanallah subhanallah al-azim subhanallah al-azim subhanallah al-azim ó kéré jù yóò ṣe mẹ́ta ó kéré jù nù ìyẹn gbọ́dọ̀ ṣe mẹ́ta lórí rúkú so lẹ́yìn gbà náà èyí ó gbórí sókè yóò tún gbé ọwọ́ sókè yóò ṣe dédé tí yóò tún ṣe Allahu akbar ẹ̀yọ́ ìsẹ́mi Allahu liman hamida so ẹni tó jẹ́ imam yóò sami Allahu liman hamida bákan náà yóò tún sọ pé rabbana walakal hamd tó a pé imamu ni tó a pé yẹn lè yẹn bá ń dárò kí wọn náà lọ sọ pé sami Allahu liman hamida wọn lọ sọ pé rabbana walakal hamd ìyóò wí papọ̀ ìyóò gbèrú sókè ìyóò tún gbé ọwọ́ sókè báwọn náà so lẹ́yìn ìgbà yẹn èyí wá tó lọlẹ̀ wílẹ̀ kan náà báwọn ìyóò tún dúró dáadáa ìyóò ní hamdan kathiran tayyiban mubarakan fi ó kéré jùnú so yóò wí so ibi tí ẹ bá padà dúró tí ẹ kó lórí rùkú tí ẹ dúró padà ọ̀rọ̀ méjì lọ́wọ́ wà níbi yìí tó bá wá wúyàn ìyẹn lè da ọwọ́ yẹn kalẹ̀ níbi yẹn tó bá sí wúyàn ìyẹn lè ka ọwọ́ mọ́yà níbi yìí kò sí èyí tí èèyàn ṣe tí kò mú kí ló fà òun ni pé anabi sallallahu alayhi wa sallam ó ní pé tó bá kú níbi ìrùkú tó sami Allahu liman hamida tó sọ rabbana walakal hamd anabi ni kéèyàn farabalẹ̀ hatta yóò wá padà sí ààyè ọ̀rọ̀ àwọn afáàtí wa pín sí méjì àwọn kan nínú wípé egun ò lè padà sáyé rẹ̀ àbíkéyàn da ọwọ́ kalẹ̀ náà lè gún fi padà sí normal position rẹ̀ àwọn kan nínú wípé normal position èèyàn lórí irun tí èèyàn bá ti wà lórí ìdúró òun náà lè kéèyàn ká ọwọ́ mẹ́yà náà ni mo fi sọ pé kò sí tí èèyàn ṣe nínú méjèèjì so ọ̀nà méjì náà ni àwọn àfáà súnà ni wọ́n lọ síbẹ̀ sùlẹ́yìn gbà tí wọ́n bá dáwọ́ kalẹ̀ àbọ̀ káwọ̀ rẹ̀ sókè níbi àwọn káwọ́ máa yà níbi níbi lẹ́yìn gbà tó bá dìdú kó mẹ́rù kú tán yóò wá sí pé Allahu Akbar yóò wá lọlẹ̀ yóò lọ fèrè kalẹ̀ tí wọ́n bá wá ń lọlẹ̀ yẹn ibo lè yóò mú lọlẹ̀ ẹsẹ̀ lè yóò mú lọlẹ̀ àbọ̀wọ́ ètò kílẹ̀ ni pé ọwọ́ lè yóò mú lọlẹ̀ torí Ànábì sallallahu alaihi wasallam ó sọ ó ní idha sajada ahadukum anamtani kọ̀kan bá fẹ́ sorí kalẹ̀ wala yaburuk kama yaburukul ba'ir ẹ má lọlẹ̀ gẹ́gẹ́ bí ràǹkúmí ṣe máa ń kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ gẹ́gẹ́ bí ràǹkúmí ṣe máa ń kúnlẹ̀ àdísì kan wá báwọn ó sì dúró síbẹ̀ báwọn náà àdísì yẹn bó ṣe wà ń náà ní kálukú wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn àlàyé tiẹ̀ wá àwọn kan ní ẹ má lọlẹ̀ gẹ́gẹ́ bí ràǹkúmí ṣe ń lọlẹ̀ wọ́n ní ẹsẹ̀ ni ràǹkúmí kọ́ máa fi ń kanlẹ̀ ó túmọ̀ sí pé ẹsẹ̀ kọ́ lè yọ ọkọ̀ fi kanlẹ̀ ọwọ́ lè yọ fi kanlẹ̀ àwọn kan ní ọ̀hún ipe ẹsẹ̀ tẹ́yìn ń wí òun ọwọ́ ni fúra ń kómi ipe ọwọ́ ni fúra ń kómi pé tí yẹn bá mú ọwọ́ lọlẹ̀ bẹ́ẹ̀ tí ra ń bá lọlẹ̀ pẹ̀lú ọwọ́ wájú ọwọ́ lòun mú lọlẹ̀ ń anábì sí ni ẹ gbọ́dọ̀ mú ọwọ́ lọlẹ̀ sí yóò bá mi yín clear so àwọn anitori náà ni pé ajẹ́ pé ẹsẹ̀ lè yọ kọ́kọ́ mú lọlẹ̀ so ọ̀rọ̀ yẹn ó di fàǹfà láàrin àwọn àwọn fuqaha àmọ́ tó kílẹ̀ ọ̀rọ̀ oníkó anábì sallallahu alaihi wasallam ó padà tún ọ̀rọ̀ mi sọ anábì ní wala yabrik ahadukum kama yabrikul ba'ir falyada' yadayhi qabla rukbatayhi anábì ní ẹ máa lọlẹ̀ ẹgẹ́ bí ràkúnmí ṣe máa lọlẹ̀ ẹ kọ́kọ́ fi ọwọ́ yín lélẹ̀ ṣáájú eékún yín méjèèjì wọ́n méjèèjì ní kọ́kọ́ kanlẹ̀ síwájú kí eékún méjèèjì tó kanlẹ̀ àwọn afáàní ọ̀rọ̀ yìí clear nígbàtí hadith ti wáyì ó ti yanjú ọ̀rọ̀ pé kọ̀wá sí lọ́kàn wọn pé sí ọwọ́ ràǹkúmí ní ma wà wájú ni àbí ẹsẹ̀ rẹ̀ ní ma wà ní wájú hadith yanjú rẹ̀ ó túmọ̀ sí pé ọwọ́ lè yan kọ̀kọ́ fi kan ilẹ̀ ẹlẹ̀ tó yóò wá fi orí kanlẹ̀ tí a bá fi orí kanlẹ̀ ń ìforíkanlẹ̀ yẹn ó jẹ́ pé kí igi mú ìyẹn náà kó foríkanlẹ̀ kèsè pé yóò gborí lélẹ̀ yóò wá gbé imú sókè ìyẹn gbọ́dọ̀ fi imú náà kan ilẹ̀ẹ́lẹ̀ ẹnìkan anẹ́sọ̀lọ́ sálàm orin tí ń kírun anábi wá rí kó forí kalẹ̀ kó fimú kalẹ̀ anábi sọ pé ó kírun nígbé tó béèlé kírun eléyìí tó fi kú òní bárùn kankan lọ́dọ̀ ọlọ́run forí kalẹ̀ àkọ́kọ́ yẹn ìyẹn ó sọ pé subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ìyẹn lè sọ fàkfìrìlì kò sí tó burú bẹ́ẹ̀ subhana rabbiyal a'la fàkfìrìlì subhana rabbiyal a'la fàkfìrìlì àwọn àtikáàrù mi tún bẹ tí o tún máa ń ṣe lórí foríkalẹ̀ àmọ́ ó kéré jù kéèyàn ṣe léyìí lẹ́ẹ̀mẹ́ta sọlá yìí náà yẹn wà tó dìde jòkó padà ìjòkó yẹn yẹn wà á jò òun náà ń pè ní al-iftirash iftirash ni pé èèyàn tẹ ẹsẹ̀ yẹn kalẹ̀ orí ẹsẹ̀ yẹn ọwọ́ àjòkólé ní ẹsẹ̀ òsì ìyẹn ó tẹ ẹsẹ̀ òsì kalẹ̀ ìyẹn ọwọ́ àjòkólé ẹsẹ̀ òsì yẹn ẹsẹ̀ ọ̀tún yàn èyàn wà á na òun góńgó báyìí wọn ló pè ní iftirash èyàn ni pé èyàn tẹ ẹsẹ̀ òsì kalẹ̀ so èyàn ó jòkó bẹ́ẹ̀ sùlẹ́gbà yẹn lórí jòkó àtikáàrù tó wà ń bẹ́ẹ̀ àtikáàrù wà mẹ́ kí ni àtikáàrù tó wà mẹ́ oníni pé Allahumma ighfirli warhamni wajburni wa'afini wa'afini wa'fu anni wa'afini so bí a nọ́bí sallallahu alaihi wasallam ṣe máa ń ká nìyẹn at least èyí ó ṣe yẹn náà bí ẹ̀mẹ́ta kí o fi jòkó èyí wà tó gbóru lọ síbi ìforíkanlẹ̀ padà tí wọ́n tó foríkanlẹ̀ yóò tó ṣe subhana rabbiyal a'la faghfirli èyí ó ṣe ó kéré jù kí o mẹ́ta níbi yóò náà ìyẹn parí rákà kanu yẹn parí rákà kan irú eléyìí ní jẹ́ pé èèyàn kírun gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ní ká máa kírun sùlẹ́yìn gbà náà tí wọ́n pé wáyà èyí tó wá dìde láti lọ lè kíráka ẹlẹ́ẹ̀kejì sùlẹ́yìn wá tí wọ́n bá dé ráka ẹlẹ́ẹ̀kejì mẹ́pà kíyèsí kan bíi tí wọ́n bá ké sọ́tò tí wọ́n ké fati àtàn tí wọ́n ké sọ̀rọ̀ tán ó lọ sí èyí tó gbé ọwọ́ sókè tí ó ṣe dédé etíyàn àbí kó ṣe dédé ìjìkáyàn ní mẹ́rákẹ́lẹ̀ kejì anabi sallallahu alayhi wa sallam àdísì ń bẹ látọ̀dọ̀ abdullahi ibn mas'ud ó ní anabi sallallahu alayhi wa sallam kana yarfa'u ó ní kana yarfa'u yadayhi ìyìnà taqbi'ina kabbara al-ihram ó ní anabi máa ń gbé ọ méjèèjì nígbà tó bá sì takbiratul ihram wa indama yarka' àti ń gbà tánà mi bá ń lọ síbi rùkú anábì máa ń gbọ́ sókè kò sí bẹ́ẹ̀ o ipe níbi rùkú àkọ́kọ́ yẹ́n kí gbogbo bá mi bá ṣe lọ sí rùkú ni máa ń gbọ́ sókè ó ní wà ma yarfa'u min ar-ruku' àti gbogbo tó ń gbórí sókè kúrò níbi rùkú ni máa ń gbé ọwọ́ sókè sọ ó pé ẹni bá retí máa ń kírun tó yẹ pé àkọ́kọ́ nìkan ìmìíràkà àkọ́kọ́ ló ti gbọ́wọ́ sókè níbi ìforíkalẹ̀ àkọ́kọ́ ló ti gbọ́wọ́ sókè níbi ìgbórí sókè níbi ìrùkú àkọ́kọ́ ní ó ti gbọ́wọ́ sókè tó bá délẹ̀ ìkejì kò ní ṣe mọ́ ẹ̀ challenge ẹ̀ pé kọ́ bá yé mú ẹ̀rí wá tánàbí ti sọ pé rùkú àkọ́kọ́ so bó ṣe wá náà àdísì ni pé ànábì máa ń gbọ́wọ́ sókè èyí náà yára kà ìgbà tí bá lọ síbi rùkú wà ìyìnà yàrá fáà mìíràn rùkú àtìgbà tí bá ń gbórí kò níbi rùkú bó ṣe wánu wọ́n lẹ́yìn náà wà ìndà kìyàmì hí ìmìnà tàṣáhùd àtìgbà tánà bá bẹ́ẹ̀ dìde tó bá dìde kò níbi tàṣáhùd tán ọ̀nà méjìlá ní ma ń gbà ṣe yẹn nígbà míì ànábì lè wà lórí ìjòkó ó parí tàṣáhùd láti tàṣáhùd náà ni ti gbé ọwọ́ rẹ̀ sókè Allahu akbar tó wà lórí ìjòkó òun ìgbà míì yóò sì dìde sókè tán ni ó tó gbé ọwọ́ sókè èyí ò ní bí ẹni pé àlàyé bá ṣe ń kírun nísìn ó ti clear so ó mú ìkọ́tí ẹ̀ bá wá fúráka ẹlẹ́ẹ̀kejì ìwọ̀n sí tashahud tashahud yẹn bóòlù yẹn ṣe máa ń ṣe anabi sallallahu alaihi wasallam yóò mú àtàǹpàkò rẹ̀ yìí àti ọwọ́ ìtọ́gajù ọwọ́ kẹta anabi wàá ṣe bí òka yóò ra ń dè báyìí yóò wá na ọwọ́ èyí tá a máa ń pè ní ìfábẹ́lá ọ̀hún ọwọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀hún ànábì ọ̀hún àná so bí ó ṣe ṣe nì yóò wá di èyí tó kéré yẹnyán àti èyí tó tẹ̀lé yóò ka kù yóò báyìí báyìí nàbí ṣe máa ń ṣe tàṣáwùdù rẹ̀ nu so oríṣiríṣi làwọn èèyàn máa ń ṣe ẹlòmí lè ṣe báyìí àṣìṣe ni bí òkà náà nàbí máa ń ṣe ọwọ́ yẹn báyìí ànábì ó ṣe wọn ni yóò ṣe bí òkà ni yóò wá náà yóò wá ká méjèèjì papọ̀ báyìí méjèèjì ti tó kẹ́yìn àti tó tẹ̀lé yọ́ka papọ̀ so tó bá na ọwọ́ rẹ̀ yẹn ọ̀nà méjìlá ló máa ń gbà ṣe mímì ọwọ́ ẹlòmíì tó bá ní wọn mi ọwọ́ ẹlòmíì ọ̀sẹ̀ yìí yóò mọ̀ mi sọ̀tún yóò mọ̀ mi sósì bẹ́ẹ̀ sì ni níta nẹ́bí máa ń ṣe kọ́run nǹkan méjìlá nẹ́bí máa ń ṣe tó bá ní ànẹ́bí máa ń mì nígbà míì ànẹ́bí máa ń da yóò ṣe ìṣára ṣe nà ẹni pé yóò báyìí ìṣárànù ìgbà míì wọn lànàbí máa ń mì í tó bá léèyàn mì nǹkan òun ni òun ni yóò máa mú lọlẹ̀ yóò máa mú lọ sókè báyìí mímì nù wọn ni yóò xaríkú usbu'ahu yóò máa mì ọwọ́ òun sọtọ́n pé ní tàxíríkù nù so àwọn míì àwọn ọmọ gbọ́ni ọ̀dà sọlẹ́ yìí anabi ò kìí ṣe yìí hùn wọ́n ní gbà mí anabi gbà mí wọ́n ní yóò sì yẹ jimá bainahuma anabi máa ń kó àti mímì àti nínà yóò sì pa méjèèjì papọ̀ bóun ní máa ń ṣe yẹn onípe anabi ọ̀nà ọwọ́ yẹn yóò rọ ọmọ gbọ́n díẹ̀ díẹ̀ tó pé ẹni tí bá ń wo ni ọmọ pé ìmì oníwọ̀n sí mi àbí omi so aljamu bayna tahrik wal ishara nù. No so bí anabi sallallahu alayhi wa sallam bí ṣe máa ń ṣe ìrun rẹ̀ tí máa ń kínu so bákan náà ìyẹn tó wá lè rí ẹlòmíì kó ṣe pé gbogbo ìgbà tó bá ti ṣe tó bá ti lọlẹ̀ tó lókè náà ni máa ń gbọ́wọ́ sókè kọ́nà lómi ẹ̀ lè rí ọ wà lórí sujud ní gbọ́wọ́ sókè tó bá tó kò lérí sujud yóò tún gbọ́wọ́ sókè lérí jòkó náà tó bá tó bẹ́ẹ̀ lọ sí sujud yóò tún gbọ́wọ́ sókè irú ẹni yẹn kí wọ́n mọ́ òun náà lẹ́rìí

níbi ẹ̀fọ́rí kan tó gbọ́ sókè sọ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nọ́sùrù náà lọ́mọ̀kan wọn ni wà kana yarfa'u yadayhi fi kulli khafdin wa raf'in ahyana ẹni pé nígbà míì ànábì a máa ṣe bẹ́ẹ̀ sọ náà ni pé tí a bá ṣe léyìí tán ìyọ́ka tashahud tashahudi so èyí náà tó ní oríṣiríṣi mútàyẹ̀ máa atahiyatu lillah wa salawatu tayyib atahiyatu la zakiyatu lillah tayyiba salawatu lillah assalamu alayka ayyuha so iye ke se atayata nabi ma nse ita nabi ma nse atahiyatu lillah wa salawatu wa tayyibat assalamu alayka ayyuha an wa rahmatullah wa barakatuh nígbà mi elegbon gbo mi kan ní pé التحيات لله والصلوات والطيبات السلام على النبي السلام على النبي سكيو كلمة يسيبه سمجي جنا لدى أما يتداجو ونيتا النبي صلى الله عليه وسلم شيء كني يتا النبي شيء ونني السلام عليك أيها النبي أمي وأمو أجومنتوا ipe Aisha radiyallahu anha àti Abdullahi ibn Abbas ni wọ́n sọ pé ọ̀rọ̀ nípa assalamu alayka ayyuhan nabi wọ́n ní kí n gbàtà nàbí wà láyé ní làwọn ọmọ sọ pé assalamu alayka àwọn gbàtà nàbí sallallahu alaihi ti kú àwọn ọmọ sọ pé assalamu alayka àwọn ọmọ dájú kọ annabi máa pé assalamu alayka àwọn afọ́wà ní pé Umar radiyallahu anhu òun tiẹ̀ àtìgbà tánàbí wà láyé àtìgbà tánàbí kú tán asàlámù àìlànàbí ẹ asàlámù àlẹ́yíká náà ni máa ń wí lójú ayé ànábì ni àtìgbà tánàbí kú tán kọ́lá tí Umaru bá tó ń kọ́ àwọn èèyàn ní tashahud asàlámù àlẹ́yíká náà ni máa ń kọ́ àwọn èèyàn so ń tabasi wá wò tabari pé tayẹ tó ń rinlẹ̀ jù á rí pé ìtànàbí sọ̀rọ̀ sọ́làmù kọ́ wọn òun ló dáa jù torí pé kíni ìgbàtà nàbí fi wà láyé tó fi kọ́ wọn ní assalamu alaikaun kìí ṣe pé nítorí pé wọ́n rí ànábì báyìí torí túnmọ̀ assalamu alaika aláfíà ọlọ́run kó máa bá ọ aláfíà ọlọ́run kó máa bá ọ náà ni túnmọ̀ assalamu alaika ayyuha nàbí wà nàbí àwọn wá ní pé ìgbàtà nàbí ti kú làwọn máa ń sọ pé assalamu ala nàbí ẹ̀rí pé tàbá ní ká gbé àdìsí yẹn sínú òṣùwọ̀n ìpè kílá pé ó kọta lákọ̀ọ́kọ́ òun a pè ní hadithun marifu'un ìpè anabi lọ sọ anabi lọ kọ́ ọ́n bẹ́ẹ̀ a pè títí abdullahi ibn ní hadithun mawqufun yẹni pé kìí sípá anabi wọn àwọn ni wọ́n wò bẹ́ẹ̀ pé lẹ́yìn gbàtà nẹ́bi ti lọ tán o ká máa wí báyìí so ó túmọ̀ sí pé títí ọmọrùn yẹn òun lọ́nà lẹ́sẹ̀ lẹ́jù kí ọmọ sọ pé asàlámù àlẹ́yíká ayọ̀hán lẹ́yìn náà wọ́n ní pé ṣé gbàtà nẹ́bi ò bá sí Mẹ̀dínà gbàtà nẹ́bi bá jáde ṣé àbójáde kò nínú Mẹ̀dínà ni àbólọ síbìkan ni ṣé àwọn sọ̀hábà nígbà yẹn náà sẹ́mọ̀ ń change tónù yẹn ike sẹ́pẹ́ ànábì ò sílára dì ni so sẹ́mọ̀ wá ń change ẹ̀pẹ́ ńgbà tánàbí wà sí lú o àwà change ẹ̀pẹ́ àsàlámù alẹ́ nàbí ó ní rárá kò sí nínú bẹ́ẹ̀ nígbà tánàbí bá jáde lọ sí ojú ogun àwọn bá lọ síbi kan náà àsàlámù alayka náà ni ayúhà nàbí bí sẹ́mọ̀ wá náà nù ó rò pé ètò dáa jù náà nìyẹn tó bá kan náà tí ẹ̀ṣẹ́ ṣe jámù méjèèjì wọ́n ní kò tó burú mẹ́ nígbé ká ní ìmọ̀ lò sí tí ọjẹ́ asàlámù àlíkà yọ nàbí bákan náà ìmọ̀ lò asàlámù àìlà nàbí wọ́n ní bóòlù yẹn ṣeré ṣe ni pé bóyá ìyẹn fẹ́ kírun ní òní ṣe jẹ́ yìí kí tó àwọn gbogbo ìrún tí mà kí lónìí yìí asàlámù àìlà nàbí yìí ní gbogbo tí asalaamu alayka ayuha nabi náà ní máa so wọ́n ní kò sí tó burú mbẹ́ bó ṣe pé yàrá wò pé a àyè àti máa kí ìlò asalaamu ala nabi tó bá dàda sáré ìlò asalaamu alayka ayuha nabi wọ́n ní nǹkan yẹn gan yín máa ń jẹ́ kéèyàn ó ní kéèyàn ó ní yẹnẹ hudurul qalb yín máa ń jẹ́ tó ó ti ní determination pé èyí ní ṣe eléyìí ní ṣe style tó kí ó gbẹ wà nínú súnà sólè ní ṣókí nípa bí a ṣe máa ń kírun ẹ̀hẹ́ tàbá ṣe yóò tán lẹ́yìn náà tàbá ṣe tàṣáwùdù tán àtàhíyàtò lillah ọ̀sọ̀lọ́wàtò wọ́tọ̀yẹ̀bát assalamu alayka ayyuhan nabiy wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 ومن فتنة المحيا ومن فتنة الممات ومن فتنة, ومن فتنة عذاب القبر وأعوذ بك من عذاب القبر سأقول أعوذ بك من النار وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من عذاب القبر إن يعني أنا بنكاوى الشو لا لا عليه

tó pé n tó wá ń bẹ nínú ṣòkòtò wa tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mọ̀ wá wá lọ sí ṣòkòtò káàkiri tí wọ́n fi sínú ara rẹ̀ yọ náwó yọ náwó alá yóò wé sí àsìkò rẹ̀ so kò sí tó ní rí tí ń fẹ́ ìtúngbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so náà ni kéèyàn padà síbi nǹkan tó ọlọ́wọ́n ọba tó prescribe fún wa ó ní yá ayyuhal ladhina amanu olúwa ní mo pẹ̀lú nígbà gbogbo ista'inu bis-sabri was-salah ẹ máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú sùúrù àti irun kíkí inna Allaha ma'as-sabirin lẹ́yìn ìgbà tí ẹ bá parí gbogbo àwọn tashahhud tó tí ẹ bèrè gbogbo kan tí ẹ bá ń fẹ́ tán ẹ wà sálámà ìtumọ̀ pé yọ sálámà ni pé èyí ó tura rẹ̀ kalẹ̀ níbi ìrun sálámà yẹn wá ní àwọn ọ̀nà oríṣiríṣi tànàbí máa ń gbà á ṣe Ànábì sallallahu alaihi yóò wo apá ọ̀tún rẹ̀ tó bá wo apá ọ̀tún kò ní ìdí pé yóò àtún sẹ́rí ọwọ́ rẹ̀ náà ọwọ́ wọn wà ní ọ̀kan kan náà ni yóò kàn wá pọ̀ tó rẹ̀ ó sì assalamu alaikum wa rahmatullah yóò sún ẹgbẹ́ kejì kéèké yóò yí ọrùn ẹlẹ́yìn kan máa ń fi wà wẹ̀yìn assalamu alaikum wa rahmatullah asalaamu alaykum wa rahmatulah style kanu ìyẹn ló ti sọ pé asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum sẹ́dígẹ́tẹ̀ báwọn so ìyẹn sì sọ pé eh, tí a bá ní asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah ọjọ́ mélòó ọjọ́ méjì bákan náà style kẹta sọ báyìí lásán assalamu alaikum ọ̀tá kò sí tí ò lè ṣe numẹ́yẹ̀ta àwọn tí wàá ṣe bẹ́ẹ̀ ìyẹn parí ìròyìn nù sọlẹ́yìn ẹ̀rí pé mo sọ pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ọ̀kanu assalamu alaikum wa rahmatullah wa barakatuh assalamu alaikum wa rahmatullah odùméjì stáyẹ̀lẹ̀ ni pé assalamu alaikum èèyàn parí rẹ̀ nù so tó bá wù yẹn lè máa ṣe ìyẹn náà wá da ẹgbẹ́ bí ṣe kò tèmi ṣe ṣàlàyé kí wọ́n máa kì wọ́n bọnú ara wọn igbe sálámà ti ń sa lónìí irú eléyìí ní sà lásìkò yìí so yóò máa jẹ́ pé ẹ̀mí yóò máa wà lórí irun láti bẹ̀rẹ̀ tí yóò fi parí ara wọn náà ẹ̀mọ́ fi ń fi ẹ̀mí ara yẹn bọ inú òrùn eléyìí so náà ni pé irú irun yìí náà ni irun tó lálàáfíà tó gbádùn tí ó lè jẹ́ pé yóò gba nǹkan fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba sàmọ́rún pàpàpàpà irun tí ó ti pé irun pé á ah, irú òun ní a so eléyìí jẹ́ nǹkan tí ó lè jẹ́ nǹkan kan fún yàn o tọ́ kámọ́ wá padà síbi àyà tí a kà lónìí ọlọ́wọ́ bá ní wala taqulu liman yuqtal fi sabilillahi amwatun bal ahya'un walakin la tash'urun olúwa ní wala taqulu ẹ̀yin èèyàn ẹ má máa sọ jáde lẹ́nu yín liman yuqtal fi sabilillah fẹ́ni tí wọ́n pa sí ojú ọ̀nà ọlọ́run ẹ má máa sọ pé amwatun ipe wọ́n ti dòkú ipe wọ́n ti kú ṣàpé ikú kan bẹ tó yẹ pé pàtọ́lọ̀ nípa ẹ má sọ pé wọ́n ti kú kìí ṣe pé ká ní wọ́n ń bẹ láláyè bí ààyè tiwa yìí irọ́ o wọn ò bẹ láyè gẹ́gẹ́ bí ààyè tiwa yìí àmọ́ ká má rí wọn pé wọ́n ti kú gẹ́gẹ́ bí ikú téèyàn ó kú tí a ní retí pé ń bẹ láyè mà ọlọ́run bá ní wala taqulu ẹ má máa sọ fún liman yuqtal fi sabilillah àwọn tí wọ́n pa wọ́n tó pé wọ́n jagun sí ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ogun tí a ń sọ yìí ó ní pé ogun tí wọ́n lọ lè jà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nítorí kí ẹ̀sìn ọlọ́wọ́n bá bàa lè múlẹ̀ lórílẹ̀ ayé ipe ẹ̀yin ń gbé orílẹ̀ ayé ẹlẹ́ẹ̀ni ṣẹ̀sìn ọlọ́wọ́n ọba a sì ṣe wá sí fún yín ẹlẹ́ẹ̀gbọ́ a ní kẹ́ tó máa sanwó jizíà ẹni pé owó orí ẹ tó takú ẹlẹ́ẹ̀ni san tọ́ tọ́ bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ẹni máa gbórílẹ̀ ayé pẹ̀lú ìmọ̀ ṣe kìfèrí sọ́lọ́wọ́n ọba tó wá di pé wá di ogun látara pé yóò sì ní ẹni tí ó jẹ́ lídà tí ó jẹ́ kọ́ìt oná ni imam tí ó lídi ogun yẹn kọ́ yá ẹja lọ so tó bá ti wá rí báyìí àwọn tó wà lọ lè ja irú ogun yìí irú táwọn nàbí jà irú táwọn sàhábà jà irú táwọn yẹn náà tó ń jà tó jẹ́ ogun ẹ̀sìn sórí eléyìí àwọn tó bá wá kú síbẹ̀ náà ọlọ́run sọ fún wa pé ká má máa sọ pé òkú ni wọ́n yẹn ni pé ike wọ́n ti kú yányán ọlọ́run bá ní bal ahya'un alàyè ni wọ́n o bal yẹn ni pé ẹ yẹn kalẹ̀ ahya'un olúwa ní alàyè ni wọ́n walakin la tash'urun ẹ̀ lè mà ẹ̀ ní mà so túmọ̀ sí pé ìṣẹ̀mí tí wọ́n ń ṣẹ̀mí àárí pé wọ́n kú lóòótọ́ wọ́n pa wọ́n sí ojú ogun ọlọ́wọ́n sọ fún wa pé bí wọ́n ṣe kú yẹn ẹ má rí wọn ipé òkú ni wọn sẹ̀pámọ̀ bí wa pé kí ni wọ́n ń ṣe bóde wọn sì wá jẹ́ wà tán ní kámọ́ bí wọn yẹn ni pé ẹ má sọ pé amwatun mautan mutlaqan ẹ má rí pé wọ́n ti kú ní kúkú ikú ikú wọ́n ti kú lásán دون الموت الذي هو مفارقة الروح للجسد ikú tẹ́kẹ̀ rí wọn náà ni pé wọ́n kú níkú pé ara wọn ó fi ẹ̀mí kalẹ̀ ẹ̀mí wọn jáde kò ní ara so wọ́n ní irú eléyìí ká gbà pé ẹ̀mí wọn jáde kò lára ẹ̀rí pé n tó rọrùn nìyí òun àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀mí wọn bẹ ní ààyè lọ́dọ̀ ọlọ́run ọba náà ni hadith anabi sallallahu alaihi wasallam tí mẹ́rin ibn Kathir tí wọ́n mú wá lórí ayata kàyí wọ́n ní kí àdísì ẹmẹ́nu muslim anábi ní iná àrọwọ́ aṣòhádá anábi ní ọkàn àwọn tí wọ́n kúkú ṣẹ̀hídí ẹni pé tí wọ́n jagun tí wọ́n kú anábi ní fi hawasili anábi ní fi hawasili tọ́yìrín ṣùgbọ́rín wọ́n wà nínú gbẹ̀gbẹ̀ sẹ́wọ́n jẹ́ hawasil ibi tí wọ́n máa ń jẹ sí tí àwọn adìẹ máa ń jẹ àjẹsí kọ́nà ń pè ní ẹgbẹ̀gbẹ̀ náà ni àbí àjẹsí ẹni pé ibi tí wọ́n máa ń jẹ oúnjẹ sí òun àwọn ẹyẹ kan bẹ ọlọ́wọ́ wọ́dà wọn ọlọ́wọ́ ní green làwọn ẹyẹ ń bí anabi sọlọ sọlọm sì sọ anabi níbẹ̀ ni ọlọ́wọ́ fi ẹ̀mí àwọn àwọn tó bá kú kù ṣẹ̀yí dìbẹ̀ ọlọ́wọ́ fi ẹ̀mí wọn sí anábìíní tasrahu fil jannati aythu sha'at ẹ̀yẹ̀ yẹ̀yẹ́ mọ́ wá gbé ẹ̀mí rẹ̀ káàkiri nínú àlìjẹ́nà yóò máa gbé ẹ̀mí ẹ̀yẹ̀ káàkiri nínú àlìjẹ́nà níbi tó bá wu ẹ̀rẹ́ níbi tó bá wu ẹ̀yẹ̀ ọ̀hún ní ọmọgbé wọn káàkiri so lè túmọ̀ ipe kúkú tọ́lọ̀ ní pé wọn ò kú yẹn yẹn ni pé kìí ṣe pẹ́mi wọn ò kú lára ẹ̀mí kú lára àmọ́ wọn ò kú ní kúkú tá ni pé wọn wá tó lè jẹ́ alàyè lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba mọ́ níbòmí inú àyà mi ọlọ́wọ̀n bá ní wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatun bal ahya'un 'inda rabbihim yurzaqun olúwa ni ẹ̀rọ máa rò ipe àwọn tí wọ́n bá kú sí ojú ọ̀nà ogun tèmi ọlọ́wọ̀n ọba tí pé nítorí ogun ẹ̀sìn ni wọ́n kú lé ẹ̀rọ máa rò pé bóyá wọ́n ti jẹ́ òkú lásán bóyá ni pé wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba àṣíyáwó inda rabbihim alàyé ní wọ́n ọlọ́run yóò rẹ̀ zẹ̀kú wọn tó pọ́lọ̀wọ̀n bá ní ṣe jíjẹ ń ṣe múmu rọrùn fún wọn so lè jẹ́ ká máa ipé àsáwọn kan bẹ̀tẹ́ ń pè ní ṣùhàdá àwọn ṣùhàdá àwọn yẹn àwọn náà làwọn tó ṣe pé wọ́n kú sí ojú ogun ní ojú ogun ẹ̀sìn tí náà àmọ́ tó rí ikọ́ níbi yìí pé àṣẹ ọlá ńláńlá ń bẹ fáwọn ẹni wọ̀nyí lọ́dọ̀ ọlọ́run ọba láwọn tí wọ́n kú sójú ogun lẹ́yìn náà tàbá tó wá wáyà yìí èyí ń rí gbóyé mẹ́ pé ogun tó ń sọ ogun tó jẹ́ torí tọ́lọ́run ni sabilillah ẹni pé tí èèyàn ń ṣe ní torí tọ́lọ́run ẹni tó bá lọ lè jagun tó kó ogun kárí mi lọ́jà anábì sallallahu alaihi wasallam sọ́hún anábì ni ẹni tó bá lọ lè jagun kọ́ra wàkọ̀rọ̀ sí ilẹ̀ nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bí anábì ìpè àni rọ́jùlù yóò kọ́ tìlú ṣẹjà àìtà ní pé ń tọrọ lé jagun tó pé àmọ́ tí fi ń jagun yẹn ni pé ìjagun pé mo ní akin mo burú náà lè mi ń jagun anábì ni wàyọ̀kọ́ ọ̀yẹ́kọ̀tù wàyọ̀kọ́ tìlú hamiyatan ẹni tó pé ń jagun pẹ̀lú ìgbónára gbẹ́lágbájá sẹ̀mí ìrọ̀lẹ́ pàdé rẹ̀ ní ojú ogun ó sì àgbákò ni anábì ní irú ẹni àwọn èèyàn bí anábì pé irú ẹnìyẹn kí lórí sí ó ní wàyí kọ́tìrù rìíyà abẹ́ni tí ń jagun nítorí kárí mi kọ́lẹ̀ mìíràn lójú ogun anábìnrin ayọ̀dá wọ́n bí anábìnrin pé ayọ̀dá lè kẹfí sabilillah anábìnrin wọ́n ní ta ló wà ní ojú ọ̀nà ọlọ́run ta lẹ́nu ń jagun fọlọ́run nínú gbogbo wọn ta lẹ́nu ń jagun fọlọ́run faqala nàbí sallallahu alaihi anábìnrin wa dáhùn lóhùn pé man qatala li takuna ẹni tó bá ń jagun torí kí gbólóhùn ọlọ́run kó fi ga jù kí ẹ̀sìn kó lè fi dí náà níbi ń jagun anábì ní irú ẹni yẹn gbẹ̀gẹ̀lẹ̀ ẹni tó ṣe pé a sọ pé ń jagun ó mì pé ẹlòmíì lè lójú ogun gan tó pé kò sì ní sí nínú shahid kódà wọn ó sì pa sójú ogun àwọn kò ní jẹ́ shahid ẹ̀yin lẹ́kẹ̀ẹ́ wọn kó shahid lágbájá wọn kú sójú ogun ẹ̀ gíníkan àmọ́ nínú ẹ̀mí rẹ̀ ní ẹ̀nìjọ́ kan ló fi wà ó fi yẹ kéèyàn gbọ́ súnà ní sọ̀lọ́ sọ́làmù yìí gbogbo àyẹ̀tọ́ wọn ní àwọn bàbá wa ẹni ọlọ́run ẹni ọlọ́run níjọ́ kan nìkan bá nẹ́bí sọ̀lọ́ sọ̀lọ́ ẹni yẹn kú sójú ogun àyẹ̀wò sọ pé ọmọ àlìjánnà ẹni yẹn kú sójú ogun wà níbi ẹ sọ bẹ́ẹ̀ ẹ àníyàn tó gbé lọ sójú ogun ni ǹjẹ́ ẹ ti ń ṣẹlẹ̀ sí ìgbà tó lójú ogun gangan ṣẹlẹ́ nìkan bẹ ó wà lójú ogun náà ni anábìsọ̀ sálàmù sí rí anábì sí ni ọmọ náà lẹ́ni yìí ó sì bá ń wá sójú ogun anábì ni ọwọ́ náà sọ́ọ́bà yìí wá ní òun wá ń tẹ̀lé arákùnrin yìí òun wá ń tẹ̀lé òun wá ń tẹ̀lé ó ní ó jagun ní pàwọn èèyàn ní pàwọn èèyàn ó níbi tí ó ti di pé ń pàwọn èèyàn tí bẹ́ẹ̀ nìkan lè sa ní àdánù àbí àdá àbí Abida, ìdá wọ́n bá sa so wọ́n yẹ sa alápábá inú wa bí pé yéé ó sá ní ìríbi dìfẹ́ǹdì rẹ̀ ọkàn mú ìdá rẹ̀ níbi ṣe kíbọ̀ ní ara rẹ̀ nu hú ló bá para rẹ̀ sọ́ọ́bà wọn ni Allahu Akbar ah kí anábì sọ bẹ́ẹ̀ lóòótọ́ so náà ni pé náà ló fi lágbára kí ó kàn máa paga pàgà táwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run tó ti lọ àwọn àbá yìí ó dá lójú pé ní ọlọ́run ni wọ́n ó dá kí ló dá lójú kí ló dá lójú so sáwọn àbá yẹn tó àwọn sàhábà yìí ni wọ́n tó wọn ẹ méjì àwọn tara wa jẹ mọ́ lù yìí àwọn ẹni ọlọ́run tó ti lọ àwọn àbá kìíní kan ọmọ wa kà wọ́n ọmọ kà wọ́n ọmọ kà wọ́n nítorí ẹ̀kẹ́ mọ́ wí ni pé arò ìpẹ́ ni ọlọ́run ni wọ́n àfa alágbájá arò ìpẹ́ ni ọlọ́run ni wọ́n ọlọ́run mọ̀ wọ́n dé ọyẹjú ara rẹ̀ nù ọyẹjú ara rẹ̀ isi ń bẹ nínú hadith anabi nù o anabi ní tẹ́nìkan nù yín tó bá rí ẹnìkan tán òun rí láàrí tán òun rí kọ̀kọ̀ rẹ̀ gangan ọmọ bí ṣe máa ń ṣe ìbádà bí ṣe máa ń gbàwẹ̀ bí ṣe máa ń ṣe sàárà bí ṣe máa ń ṣe dáadáa gbogbo òun rí ìwọ́ rí tán anabi ní tòun ti bẹ́ẹ̀ náà ìlà mọ́dà àdúkùn àkọ́ àwọn sọ̀hìbà òfàlà ṣáàkì torí kò sí ẹ̀kọ́ tó sáfẹ́ ṣe pé ó sáré pé ah, àfi kí n sọ pé ní rírẹ́ nìyí anábì ní fàkúl ẹ̀sìbù òkẹ́dà wallahu ẹ̀sìbù sọ pé mọ́rùn pé yẹn dáadáa ni àmọ́ ọlọ́wọ́ bá mọ́ jù mí lọ wala uzakki ahadan ala Allah yìí lè fẹ́ nìkan mọ́ lọ́dọ̀ ọlọ́run kó wùlẹ̀ ní mímọ́ ewu tá anábì sọ sórí eléyìí òun náà ni tí ẹ bá sì nílà ká ìlú tọ́ tí ẹ bá ní sáàbò sí fèrè ara rẹ̀ yóò rí kí wàláhì ojú ọ̀nà tó ti má láàfíà lọ́wọ́ jù nù ó má láàfíà lọ́wọ́ àmọ́ kó máa pẹ́ ní tí èyí sẹ́ni ọlọ́run kó máa pè lẹ́ni ọlọ́run ọlọ́run bá kọ́ ò ọlọ́run ni wa an taqulu ala Allahi ma la ta'lamun ẹ wọ́n sọ tẹ́ mọ̀ nípa ọlọ́run ọba mọ́ ẹni tí èyí sọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ pọ́ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni náà ni ah, ọ̀rẹ́ ah, rẹ̀ gan ni o a ní ìmọ̀yàrí kí mo ní ìmọ̀yàrí ẹsọ pọ̀ rẹ̀ mi yìí ní àgírí pẹ̀lú láíláí gbà tí ìmọ̀ kì í sọ ọ̀rẹ́ mi ẹni pé lọ́rẹ̀ mi àbí mi gẹ́mọ̀ pọ́tà mi ni ìwà sọ pé ọ̀rẹ́ rẹ̀ ni ah, ọ̀rẹ́ rẹ̀ ni wàláhì mo sọ̀rọ̀ dáadáa da o a ní ìmọ̀yàn àwọn ẹni àwọn ní kíríkà olókùnrin àwọn jẹ́ ọlọ́ primary school ni àá yìí ní àgírí àgbà tó bá tó dá mi lójú sónà ni kí ọmọ sọ pé ọlọ́wọ́n bá lágbájá àwọn ẹni ọlọ́nu alqawlu ala Allah sokɔda kɔlɔba kó ṣàánú fún wa soko fún wa ṣe kò ń gẹ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. when we say asalaamu alaykum please help us throw more light to this how can the followers do during surah al-maghrib prayer when imam has finished reciting surah al-fatiha. Does followers Mamun keep listening to Imam without reciting any surah or what are they going to do? Jazakumullah khayran. Yẹni pé tí Imam bá ń kí ìrun Maghrib àbí ìrun Isha àbí Subuh. Ike báwo ni ẹni wà lẹ́yìn rẹ̀ báwo ni ó ṣe máa ṣe? Tí Imam bá ń kí Surat al-Fatiha, èyí tó ní ẹ̀rí ju tó fẹsẹ̀ rinlẹ̀ jù. Wallahu a'lam òun ni pé kí ọmọdé ti kẹ kí ọmọdé ti gbọ́ imam torí níjọ́ kan lẹ́sọ̀ sọ́lámù kéwú àwọn kan wá ń ké tẹ̀lé ànábì wa ń gbàtán parí ìrùn ànábì ni ìgbà tí ń kéwú lẹ̀kan tálẹ́ntì ń fa kéwú mọ́ mi lẹ́nu ànábì wa ni tí n bá ti ń kéwú ẹ̀rọ bá mi ẹ̀rọ máa fa kéwú mọ́ lẹ́nu mọ́ so iye nǹkan clear báwọn. bákan náà àwọn míì ní pé àwọn tó máa ní pé dandan ní pé ìyẹn ló kété yàn ó ké fati àti mọ́ bá ń ké wújáké wọ́n máa mú hadith kan wá wọ́n náà nabi la salata liman lam yaqra suratal fatiha àbí fatiha tal kitab wọ́n ní kò sí irun fẹ́ni tí ó bá ka suratal fatiha sọ́n sọ́ọ́bà wá yẹ ọ̀rọ̀ yẹn ìbẹnu mú àtọ́ ìgbé tó agbáhùn bá wà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ìgbà àwọn sì ké súra àwọn gbà tí máa ń bá ń kéwú jákè àwọn máa ń dákẹ́ ni àwọn máa gbọ́ kéwú rẹ̀ tí ń ké ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn gan sì lè dé akọ̀rọ̀ tó wáyé idha quri al-Qur'an fastami'u lahu wa ansitu so wallahu a'lam kí ọ̀dá kí ọmọ gbọ́ ni àmọ́ wáyé pé wá ń kírun àyílà àbí asri èèyàn ló ké tíyàn ó ké súra kúrò tó ké ó ké fátà kúrò tó ké súra pẹ̀lú rẹ̀ wallahu a'lam oníbèrè sọ pé assalamu alaikum ẹlákùn sí lóòótọ́ ni muazzin máa ń wí ohun tí ìmáàmù bá wí ní ní orí ìrun ní mọ́sálásí ànábì ní Madina àti pé ṣé a lè kírun lẹ́yìn ìmáàmù tí ń jó nǹkan àbí tí máa ń fi yèpẹ̀ ṣeré ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àti ní Makka tó ń jẹ́ haram lóòótọ́ ni tán bá ń pé ẹ̀yin náà yẹn tó bá ti gbé yóò rè tó bá ti di pé wọ́n ń ṣe mọ́mbà gbóhùn sókè àwọn àlàyé náà máa ń gbé sókè súnmọ́ wọn sọ́mbẹ̀ yìí pé ibẹ̀ yẹn ìrú máa ń pọ̀ buhaya so wọ́n mẹ́ excuse yẹn wa àwọn afámi sọ pé inú pé ìdájọ́ haram yẹn ó yàtọ̀ sí àwọn mọ́sálásí yòókù torí ẹni tó bá lọ sí haram yóò rí pé wọ́n ń ṣe kinní yẹn àmọ́ bá lọ sáwọn mọ́sálásí míì ní lùbọ́kà àbí ní Madina ẹ lè gbọ́ kọ́ máa ṣe ẹni tó bá lọ láti Kwara àwọn tó wà ní Nàkàṣà sunimaka ẹ lè gbọ́ mọ́sáàsì mẹ́rin Nàkàṣà tí èsì mọ́sára sí mọ́sáàsì haram sùbẹ́rẹ̀ ni àwọn tó ń gbére abash so tó bá débẹ̀ mọ́sálásí wọn ládùúgbò kò sí ẹni tí máa ń gbèrú sókè ó túmọ̀ sí pé ìdájọ́ títí haram yẹn ó yàtọ̀ sí àwọn ìdájọ́ mọ́sálásí yòókù so wallahu alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí bá ń jó nǹkan tó wáyé pé àwọn oògùn idán náà ni bá máa ń jó sẹ̀pá ẹlòmí wọn máa ń ṣe bóyá oògùn onírúurú tó pé nǹkan yẹn ni sòrú yẹn lè sàbí wọ́n ń ṣe ogo náà rùn wọ́n jó kíní kan pé náà ni ìwòsàn làwọn yẹn ń ṣe o tapá àwọn tí ń ṣe àgbo bẹ́ẹ̀ ni pé ti ń jó ni pé ẹ̀yọ́nú ayé wọ́n ń jó sọ́ra ẹ̀ẹ́ wọ́n jókúté jó ẹjàpá jó olóngbò tó gbogbo ẹ̀ irú ẹni yìí yóò jọ atare sí èyí kírù lẹ́yìn irú ẹni wọn òpòdánù olóògùn náà nírú ẹni yẹn so kọ̀dá kí wọn kí lọ ìrìn ẹ̀nìyàn afitẹ́ni yẹn bá yí padà bẹ́ẹ̀ náà ti bá gẹ́gẹ́ máa ń wo ìpẹ́ náà so irú ẹni yẹn ń kílèmù kóhun máa ń tọ́lọ́wọ́n bá mà ní kọ̀kọ̀ èyí kírù lẹ́yìn ẹ̀ o ìyẹn kí n lẹ́yìn tí bá ń tọ́ pé òun máa kọ̀kọ̀ ṣùgbọ́n bá ní ìmáàmù tí ń wusẹ́ tọ́dọ̀ lójú wa pé ń wò ìyẹn kí n lẹ́yìn o ìmọ̀ wá bùnmi lọ sí wallahu a'lam. ó ní bẹ̀rẹ̀ sọ pé asalaamu alaykum is it true that prophet muhammad sọ salam father and her mother will enter hellfire according to one ustaz and is it true that abu talib will also enter hellfire. ọ̀rọ̀ ìyá nàbí àti bàbá nàbí ẹ̀kọ́ náà ló jẹ́ náà làálùsúnà sí ma fi ń ṣe làámọ́ ń gbóyé mẹ́ ẹ̀kọ́ ni kí ni ẹ̀kọ́ tí ń kọ́ wa ni pé Allahu subhanahu wa ta'ala ni náà ni náà ayé àwọn ìyá ànábì àti bàbá ànábì máa ń jẹ́ fún wa يقول لئن أشركت لا يحبطن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة أنت قال الشيبة إيواني إبالي يتمنى قرر الله وما أصدق من الله قيلا وما أصدق من الله حديثا طلعا باتي وي نان يوسي سو قال إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة أنت بعد الجنة دي ẹ wá padà sórí àwọn ìyá nẹ́bí àti bàbá nẹ́bí sallallahu alaihi wasallam ìyá nẹ́bí bàbá nẹ́bí ṣé wọ́n jẹ́ ẹni tó ń kírun tó sẹ̀sìn tó ní tawhid tí ò ṣẹbọ èsì rẹ̀ ni pé wọn sí mbẹ́ wọn ò sínú ẹni tí ó ń ṣe tó ní tawhid àwọn náà ń ṣẹbọ torí lásìkò tó ń sẹ̀mí ní tí máa ń dìsọ́ pẹ̀lú mi ni pé wọ́n mọ̀ ní sánẹ́bì ti wáyé ń gbà wọn ni sánẹ́bì ti wáyé ṣe bí tàwíìdì ń bẹ nígbà wọn náà kódà àwọn kan ń bẹ láwùjọ yẹn tó pé wọ́n máa ń ṣe wá sí tẹ́bí mọ̀ pé ẹ̀sìn ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn nígbà wọn bí oríṣi ẹ̀sìn méjì ni ẹ̀sìn mẹ́ta ẹ̀sìn kan bẹ tó ń pè ní ẹ̀sìn hanafiya àwọn tó ń ṣe ẹ̀sìn anabi ibrahim alayhis salam ẹ̀sìn kan bẹ tó ń pè ní ẹ̀sìn nasara ẹ̀sìn kan bẹ tó ń pè ní ẹ̀sìn yahudi so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ń sìn wọ́n máa ń mọ̀ pé àwọn ẹlẹ́sìn làwọn eléyìí àwọn ẹlẹ́sìn ní làwọn eléyìí wọn èyí káwọn kún àwọn ẹlẹ́bọ irú ẹ̀wá ni ẹwúrò àìdí ibn Hatim ẹ̀sìn àsọ́rọ̀ lòun ń ṣe láyé gbàhùn ẹ̀sìn Yahudi náà ní ń ṣe so ẹ Waraqata bin Nawfal ẹ̀sìn àsọ́rọ̀ lòun ṣe ń bẹnu sọ́yìn Bukhari ó ní tàná sọ́rọ̀ fil jahiliya ẹ̀sìn àsọ́rọ̀ tí wáraka ń bẹ lásìkò òun lẹ́yìn náà kís asáàìdì àyádi ẹ̀sìn ànàfíà lòun ń ṣe táwọn èèyàn ń ṣe ẹbọ èwe làwọn ìyá nígbà tí bàbá nàbì ń ṣe ẹbọ làwọn bá lọ wọ́n sì rẹni ṣe wáàsí fún wọn wọn ò gbọ́ ni torí pé kís máa ń lọ sáàrin ìjà ìwọ̀n lè pariwo yẹ́yọ́ náà ìsìnmọ́ ìwọ̀ àìwò من مات فات ومن فات ومن ما من عاش مات ومن مات فات وكل من هو آت آت ليل داج ونهار ساجد تبقى أنت واسبعون يواصلك إن لله دينا yóni ọlọ́run bá ní ẹ̀sìn kan arọ́dọ́bìhì ọlọ́run yọ́nú sí ẹ̀sìn min antumulẹ́rin àní ìjútẹ́ yìí ṣe yílọ ẹsẹ̀ ẹbọ ẹja oko mẹ́ so àwọn tó gbọ́gbọ́ àwọn tí ọ̀gbọ́gbọ́ ara àwọn tí ọ̀gbọ́ ni ìyá anabi àti bàbá anabi sallallahu alaihi wasallam so yíò ìwá sí bàrí àkèésẹjọ́ gbìyẹ wọ́n ní kìnnìkan anabi ibrahim alayhi salam ìyá rẹ̀ àbàbá rẹ̀ wọ́n ò sẹ́sìn wọ́n ò sẹ́sìn kí ló padà sí wọn wọ̀nà bẹ́ẹ̀ ni anabi lut ìyàwó rẹ̀ kò sẹ́sìn wọn ọlọ́run bẹ́ẹ̀ ni ànábì Nuh ọmọ rẹ̀ kò sẹ́sìn ọmọ ọlọ́run fìràhún òun ọ̀sẹ̀sìn ìyàwó rẹ̀ sẹ́sìn owó kíní wọ́n lè jẹ́nu ọlọ́run ọbọ̀ níran kò lẹ́bí ọlọ́run níran kò lẹ́bí wa ma rabbuka bi dhallamin lil abid ọlọ́run sọ alábòsí so ọ̀rọ̀ yìí ẹni tó bá lè fẹ́ ka ń bẹ̀ dáadáa kúrò lè ka ń tó bá sọ nípa àwọn ashabul halul fatra so yóò wo kàtí sọ yìí níbẹ̀ so wallahu a'lam. ó ń bèrè sọ pé asalaamu alaykum ya sheikh ẹ dákun tí ènìyàn bá gbàgbé ṣe subhanallah subhana rabbiyal azim ní sujud kí ni ìdájọ́ rẹ̀ tí a bá gbàgbé subhana rabbiyal azim rabbil hamdi ní sujud irú ẹnìyẹn tó bá rí pọ́ bá parí ìrọ̀tán yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì náà ni. والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك